ọmọ tẹ́kùn bá bí ẹkùn ní òjò bí òwe yorùbá ṣe rí nìyẹn ẹ ní rí ẹkùn kó lọ bí ọ̀bọ àbí kí ó bí ewúrẹ́ ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ allegedly wípé arábìnrin kan wípé ó wá sí ọ̀dọ̀ Queen Naomi wọ́n ní church member ni wọ́n ló wá kí wọ́n ní Àkúrẹ́ wọ́n ní Queen Naomi dẹ̀ gbàdúrà fún wọ́n ní bí obìnrin yẹn ṣe lọ nìyẹn wọ́n ní Tadé ní káwò dẹ̀ síbẹ̀ nígbà tóbìnrin yẹn wọlé wọ́n ní ẹ̀kan náà ní Tadé ní káwò ṣe ìgbà tóbìnrin yẹn lọ tán ní Tadé ní wá ń pè pé obìnrin tó wà yẹn ń kọ́ wọ́n ní màmá ẹ̀ ní ó ti lọ wọ́n ní bí Tadé ṣe sọ fún wọn pé kàn sọ fún màmá ẹ̀ pé kò pè é pé kò gbúdọ̀ múùfù mọ́tò yẹn o tó bá ti ń lọ kó park síbẹ̀ kan for ten minutes kó tó di pé o lọ ọ̀dọ̀ ẹni tó ń lọ pé kó park mọ́tò ẹ̀ síbẹ̀ kan wọ́n ní pé Naomi bá dẹ̀ pè pé Naomi bá dẹ̀ sọ fún wọ́n ní obìnrin yẹn ni à ah, òun ti wà lọ́nà òun ti ń lọ wọ́n ní pé kó park mọ́tò ẹ̀ síbẹ̀ kan kó má lọ mọ́ kó kọ́ dúró fún bíi ten minutes wọ́n ní bí Tadé ṣe sọ nìyẹn pé kó dúró fún bíi ten minutes ẹ̀yin èèyàn lé ó yà á ìyàlẹ́nu ló jẹ́ fún obìnrin yìí wọ́n dẹ̀ ní pé Queen Naomi ti ń rí gbogbo àwọn ìwà yìí nínú Tadé pé kó sọ nǹkan kó rí bẹ́ẹ̀ bí wọ́n ṣe ní ìgbà tó fún kábíyèsí ní omi mu náà nìyẹn ipe orúnkún tó ti ń dun kábíyèsí látijọ́ ẹ̀ wọ́n ní bí orúnkún yẹn ṣe pòórá nìyẹn ẹ̀yìn èèyàn wọ́n ní kì í ṣe nǹkan kékeré rárá wọ́n ní gbogbo àwọn nǹkan tí Queen Naomi ń rí yìí ó jẹ́ kí wọ́n mú wọn lọ sọ́dọ̀ pásítọ̀ tó jẹ́ bàbá fún wọn wọ́n ní bàbá yìí dẹ̀ sọ fún Queen Naomi pé ṣé wọ́n wà surprise ni ipe agbára tí Tade ní Prince Tade ipe agbára tó ní ipe ó times ti Queen Naomi ten times <laughs> ipe ọlọ́mọọmọ fi Tade ta kábíyèsí lọ rẹ̀ ni àti Queen Naomi ìpè ọlọ́mọ̀ọ́mọ̀fẹ́ tàdé takábíyèsí àti Queen Naomi lọ́rẹ̀ ni wípé nítorí èèyàn dáadáa ní kábíyèsí onínúure ní kábíyèsí pé kí wọ́n wo gbogbo àwọn nǹkan tí kábíyèsí ń ṣe bí àánú bí àánú ní kábíyèsí máa ń ṣe and it's true ẹ wo diagnosis um, hospital tí kábíyèsí kọ́ ṣé fara wọn ni wọ́n kọ́ sí ni ṣé fún ara wọn náà kọ́ ni náà fi kọ́ ọ kì í ṣe fún àìlera ara wọn fún àìlera àwọn èèyàn tí ọlọ́run tí ọlọ́run ò jẹ́ kán ní tòní àìmọye so ẹ wo gba àwọn ọmọ tó ń rán lọ sí scholarship tó ń fún scholarship ṣebí fún àánú náà nìyẹn náà bẹ́ẹ̀ náà dẹ̀ ni Queen Naomi náà ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe nǹkan kékeré làwọn méjèèjì ń gbé ṣe wọ́n ní inú rẹ̀ kábíyèsí ní ni. ni ọlẹ́dùwà ló fi yọ̀ǹda Tádéníkáwò fún kábíyèsí àti Queen Naomi wọ́n ní bàbá yìí ní pé kí Queen Naomi má mi kan o wípé agbára tí ó wà ní ara Tádé ó ju tìyẹ́ ẹ̀ lọ lọ́nà mẹ́wàá nǹkan tá a gbọ́ nìyẹn ìyá ara lé wọ́n ní obìnrin yìí wípé ó pàkẹ́ mọ́tò ẹ̀ ó jókòó sínú mọ́tò ó dúró fún ten minutes. ẹ káàbọ̀ sí Mashola TV. Mashola Gist TV are today. Mashola Gist TV are today. Are today. Bí a ṣe ń dé. A kí ọmọdé. A kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o. Àtúndé. Àgbétutù dé. Àgbétutù wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola Túndé o Àtúndé Mashola Gist TV Àtúndé. nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Si à ń sọ̀rọ̀ nípa celebrating gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà ẹ̀yin èèyàn létí àbá tí subscribe ẹ subscribe ó kẹ̀dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ̀ máa rí ókè ókè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ilẹ̀ láéláé à ń ṣe àdúrà tó oríṣiríṣi lórí channel yẹ kàn sí wa ní masholagistv at gmail dot com lẹ́ẹ̀kan sí i masholagistv at gmail dot com ọlọ́run àrùn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́. bí a ṣe gbọ́ o wọ́n ní ìgbà tí obìnrin yìí tí ó máa gbé bíi tó pé bíi wákàtí mẹ́wàá tó ní kó máa lọ wọ́n ní accident tó ṣẹlẹ̀ tó fi ojú ara ẹ̀ rí ipe tó bá yẹ pé kò dúró ni òun ni ò bá ṣẹlẹ̀ sí. so wọ́n ní bí woman yìí ṣe wá ń lọ ní after ten minutes wọ́n ní níwájú ẹ̀ báyìí wọ́n ní accident lórí wọ́n ló wá dúró ó wà pé Queen Naomi wọ́n ní ló bá ní à ah, Queen Naomi ṣé o òun dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ní Queen Naomi ní pé ṣán dúró ni wọ́n ní àwọn dúró wọ́n ní àtàdé ló ní kẹ́ ẹ dúró àwọn kọ́ làwọn ní kẹ́ ẹ dúró wọ́n ní wọ́mà yẹn lanú lẹ̀ pé ẹ́ Tadé ló ní káwọn dúró wọ́n ní Tadé ló ní kẹ́ ẹ dúró à ẹ̀yin èèyàn lé bí adẹ ṣe gbọ́ wọn ló dìgbà tí Tadé tó bá pé eleven kó tó máa ṣe àwọn iṣẹ́ iṣẹ́ tí Ọlọ́run gbélé lọ́wọ́ láti máa ṣe ṣùgbọ́n nísìnyí à mírèkù ti ń ti ọwọ́ Tadé ó ti ń ti ṣẹlẹ̀ hmm, ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré rárá wọ́n ní Queen Naomi pariwo pé ah ìwọ ọlọ́run ó mà tóbi ọmọ kékeré tí ọlọ́run fáwọn yìí ṣe ẹyẹ èèyàn ṣé rí nǹkan kan láyè ni pé ẹ jẹ́ ká máa hùwà rere ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn ẹ wo gbogbo oore tí kábíyèsí ń ṣe yẹn wọ́n ní ẹni tó bá ṣe oore wọ́n ní oore kì í gbé o wọ́n ní ẹni tó bá dẹ̀ ṣèkà wọ́n ní kà kò ní kà ni béèyàn ṣe oore lénìí ó lè tó five years kó tó jèrè oore yẹn kò sí ìgbà tí èèyàn ò lè jẹ èrè oore tó ti ṣe oore tẹ́ ẹ ti ṣe sẹ́yìn tẹ́ ẹ ti gbàgbé ìgbà tí ìyanu oore yẹn bá máa dé ó máa dàbí mírèkù ni ẹ̀yin èèyàn lé bí a ṣe sọ allegedly ni o agbọ́ náà ni la ní ká wá torchlight sí ọlọ́run á wo tadé ní ká wò ó ní agbára ọlọ́run pé Naomi adé ní ọ̀wọ́ rere lẹ́yìn ní àṣẹ Elédùmarè ní agbára ọlọ́run. so ẹ̀yin èèyàn lé wọ́n ní ọlọ́run gba ẹnu tadé sọ̀rọ̀ ni wọ́n ní advice tí bàbá yìí dẹ̀ fún pé Naomi ni bàbá tí wọ́n lọ mú tadé bá tó jẹ́ godfather wọn in the Lord ipe tí tadé bá ti fẹ́ sọ̀rọ̀ ipe kó kọ́kọ́ máa sọ fún wọn náà wípé sódà kò ní lọ sọ nǹkan tó jẹ́ pé ṣẹ̀mẹ̀ pọ́mọdé ṣì ni nǹkan tó dẹ̀ rí ló ń sọ nǹkan tó lọ ni kò sọ ló ń sọ so ẹ̀yin èèyàn lé kò jẹ́ bí ó ṣe jẹ́ aníkámú èyí wá fún yín allegedly bá ṣe gbọ́ ni o rumor gist ni ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o òkè òkè ni ọlá yín á máa lọ o ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o ẹ̀yin tí ẹ ti subscribe ẹ subscribe o ẹ̀yin tí ẹ dẹ̀ ti subscribe a dúpẹ́ lọ́wọ́ yín God will bless you all thank you so much.